tó mo tún kí ẹ̀yin akẹ́kọ̀ọ́ pé ẹ tún káàbọ̀ sí gbàgede èdè Yorùbá pẹ̀lú ọ̀gbẹ́ni Taiwo I welcome you all to Yoruba class with ọ̀gbẹ́ni Taiwo you know this is where we teach ourselves how to speak how to write and how to communicate in Yoruba language once again my name is ọ̀gbẹ́ni Taiwo. Today we want to read. You know, we've been I've been teaching you how to pronounce, how to say some words in Yoruba, but today it's time to read, right? And what is going to be the focus that is the objective of this reading is that all of us should be able to read and understand the story. Gbogbo wa a ó lè ka ìtàn ní àkàyé are you ready? bẹ́ẹ̀ ni alright let's go. Mofìyìn àti Démiládé lọ sí ilé ìjọsìn ní ọjọ́ àìkú don't forget there I have explained to you ọjọ́ àìkú that is Sunday Sunday ọjọ́ àìkú that means Mofìyìn and Démiládé they went to the worship centers on sunday mo fìyìn àti démiládé lọ sí ilé ìjọsìn ní ọjọ́ àìkú kàyéésí mo fìyìn and kàyéésí démiládé and he went to the worship centers on sunday okay jọmí lójú lọ sí ilé ìwé ní ọjọ́ ajé what is the meaning of ilé ìwé that is school and ọjọ́ ajé is Monday ìyẹn fi hàn pé jọmí lójú lọ sí ilé ìwé ní ọjọ́ ajé tìrẹni ṣe ìṣirò ní ọjọ́ ìṣẹ́gun kàyéésí tìrẹni she is trying to solve some equations in mathematics wow <laughs> tìrẹni mathematics that's good. Tireni ṣe ìṣirò Ìṣirò means mathematics. Tireni ṣe ìṣirò ní ọjọ́ Ìṣẹ́gun and ọjọ́ Ìṣẹ́gun is Tuesday. Àfọpẹ́ àti Afiyì ka ìwé èdè Yorùbá ní Ọjọ́rú. Ọjọ́rú is Wednesday. Àfọpẹ́ àti Afiyì ka ìwé èdè Yorùbá ní Ọjọ́rú can you see her face? Can you see her Fọpẹ́? What are they doing? They were reading Yoruba textbook. Okay. Sọmídire, Aisha àti Moríre kọrin ní Ọjọ́bọ̀. Ọjọ́bọ̀ is which day? That's Thursday. Sọmídire, Aisha àti Moríre kọrin ní Ọjọ́bọ̀ Dárasími àti Tamilọ́rẹ ra ìwé púpọ̀ ní ọjọ́ Ẹtì. Púpọ̀ means many. So Dárasími àti Tamilọ́rẹ ra ìwé púpọ̀ ní ọjọ́ Ẹtì. Ọjọ́ Ẹtì is Friday. Tóní kìí tán, àrà Olúwa kóre wá. Ayọ̀délé àti Andrew gbá bọ́ọ̀lù ní ọjọ́ Àbámẹ́ta. Tony ‘kìí tán Àráolúwa kóre wá Ayọ̀délé àti Andrew gbá bọ́ọ̀lù ní ọjọ́ Àbámẹ́ta. Anyway, let's try to read the story one more time before I will ask some questions, okay? Mófìyìn àti Démiládé lọ sí ilé ìjọsìn ní ọjọ́ àìkú jọmílójú lọ sí ilé ìwé ní ọjọ́ ajé tìrẹni ṣe ìṣirò ní ọjọ́ ìṣẹ́gun afọpẹ́ àti afiyì ka ìwé èdè yorùbá ní ọjọ́rú sọmídire Aisha àti Moríre kọrin ní Ọjọ́bọ̀. Dárasími àti Tamilọ́rẹ ra ìwé púpọ̀ ní ọjọ́ Ẹtì. Tóóní Kìítán, Àráolúwa, Kórewá, Ayọ̀délé àti Andrew gbá bọ́ọ̀lù ní ọjọ́ Àbámẹ́ta. Now let's read the story for the last time. Mofìyìn àti Damiládé lọ sí ilé ìjọsìn ní ọjọ́ Àìkú, Jọmilójú lọ sí ilé ìwé ní ọjọ́ Ajé, Tìrẹni ṣe ìṣirò ní ọjọ́ Ìṣẹ́gun, Afọpẹ́ àti Afìyìn ka ìwé èdè Yorùbá ní Ọjọ́rú, Sọmídire, Àìṣà àti Moríre kọrin ní Ọjọ́bọ̀, Dárasími àti Tamilọ́rẹ ra ìwé púpọ̀ ní ọjọ́ Ẹtì, Tóní, Kìí tán, Àráolúwa, Kóre Ayọ̀délé àti Andrew gbá bọ́ọ̀lù ní ọjọ́ Àbámẹ́ta. So if I may ask you, ọjọ́ wo ni Afọpẹ́ àti Afiyìn ka ìwé èdè Yorùbá? What's going to be our answer? Ọjọ́rú. Ọjọ́rú ni Afọpẹ́ àti Afiyìn ka ìwé èdè Yorùbá. Okay? Àwọn mélòó ni wọ́n gbá bọ́ọ̀lù ní ọjọ́ Àbámẹ́ta? Àwọn mélòó ni wọ́n gbá bọ́ọ̀lù ní ọjọ́ Àbámẹ́ta? Tóóní, Kèétán, Àráolúwa, Kórewá, Ayọ̀délé àti Andrew gbá bọ́ọ̀lù ní ọjọ́ Àbámẹ́ta meaning six those six names I listed Tóóní, Kèétán, Àráolúwa, Kórewá, Ayọ̀délé àti Andrew Kenseth they are six in numbers. Àwọn ni wọ́n gbá bọ́ọ̀lù ní ọjọ́ Àbámẹ́ta. Anyways, because of the time, this is where Ọ̀gbẹ́ni Taiwo will be stop. But before I go, the key words again have been explained. Ilé ìjọsìn means worship center. Ilé ìwé it means school. Ìṣirò mathematics and bọ́ọ̀lù means ball. Okay, this is another convenient time for Benny Taiwo to say bye. I'm very sure you will subscribe and like our page. So till next time, I will meet with you. I'm saying, Oda Bo.